أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run bá kí ó yọ́nú sí i a wà lórí bab al àti ka àdísì alákọ̀ọ́kọ́ àdísì méjì péré ló mú wa nínú báàbì yìí a àlàyé lọ́pọ̀lọpọ̀ lórí hadith alákọ̀ọ́kọ́. لوري àdífẹ ẹlẹ́ẹ̀kejì جنا لاتما برلوني اني lónìí انس ابن مالك رضي الله عنه أن رجلا دخل المسجد يوم الجمعة من باب كان نحو دار القضاء ورسول الله صلى الله عليه وسلم قائم يخطب فاستقبل رسول, رسول الله صلى الله عليه وسلم قائما ثم قال يا رسول الله هلكت الأموال وانقطعت السبل فادعوا الله يغيثنا قال فرفع رسول الله صلى الله عليه وسلم يديه ثم قال اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا torí pé àdìsí náà gùn so a ó bẹ̀rẹ̀ láti máa tú àdìsí náà torí ká má gba ara wa ní àsìkò àdìsí yìí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Anas ọmọ Malik ọlọ́run ọba kí ó yọ́nú sí i anna rajulan dakhala almasjida yawm aljum'ati ipe arákùnrin kan ó wọ mọ́ṣáláṣí lóòjọ́ jimá min babin kana nahwa daril qada lágbọn lẹ́kùn tó wà ní agbọn darul qada darul qada ẹni pé ilé ìsan gbèsè alqada níbí kìí ṣe alqadi alqada ó ní sísan gbèsè ń bí so darul qada ìdí tí wọ́n fi pè ní darul qada à ń bọ̀ wá sàlàyé inshàlá wa rasulillahi sallallahu alayhi wa sallam qa'imun yaktub anabi sallallahu alayhi wa sallam ó wà ní masilasi ní dúró ó ń ṣe khutba lọ́jọ́ jimá fastaqbala rasulillahi sallallahu alayhi wa sallam qa'iman lárakùnrin náà ló bá dájú kọ anabi sallallahu alayhi wa sallam ní dúró èyí ni pé òun náà dìde dúró gbogbo àwọn èèyàn jókòó wọn ń gbọ́ khutba lòun bá dìde dúró ó wá dojú kọ anabi sallallahu alayhi wa sallam ló wá sọ pé ya rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam halakatil amwal àwọn dúkìá wọn ti bàjẹ́ dúkìá wọn ti parun wanqata'ati subul gbogbo ọ̀nà ló sì ti di fadu allaha yughithuna báwa bẹ ọlọ́run ọba kí ó rọ̀jò fún wa al-ighatha ó ní ìrànlọ́wọ́ ẹ̀ńtẹ́bi ń pa tọ́ba ní ìwọ ọlọ́run ràn mí lọ ní tó wí ni pé ìwọ ọlọ́run fún mi ló ń jẹ ẹni tí ń wá òjò tọ́ba ní ìwọ ọlọ́run ràn mí lọ ní tó wí ni pé ìwọ ọlọ́run rọ̀jò fún wa bẹ̀t kálímà yughithuna kọ́lọ́ ọ̀ràn wa lọ al-igatha wọn so báwa bẹ lọ́n kó ràn wá lọ́wọ́ kó rọ̀jò fún wa qala farafa rasulullahi sallallahu alayhi wa sallam yadayhi wọn ni ní anabisa asalam bá gbọ́wọ́ ẹ̀ sókè thumma qala lẹ́yìn náà ló wá sọ pé allahumma ghithna allahumma ghithna allahumma ghithna lẹ́ẹ̀mẹ́ta ìwọ ọlọ́run ọba ràn wá lọ́wọ́ kó rọ̀jò fún wa ìwọ ọlọ́run ọba ràn wá lọ́wọ́ kọ ọ̀rọ̀ jù fún wa ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta qala anas anas ibn malik radiyallahu an tọ́gbà díìsì wa ó sọ pé fala wallah eléyìí ni kó ń búra mo fi ọlọ́run ọba búra ma nara fi sama'i min sahabin wala qaz'atin àárín kankan tó jọ ẹ̀sùn jò ní lókè lọ́jọ́ náà lọ́hùn wala qaz'atin qaz'a náà òun náà ẹ̀sùjò ní ṣùgbọ́n kékeré òní qaz'a sahab ẹ̀sùjò ńlá qaz'a ẹ̀sùjò kékeré èyí ni pé ààrí ẹ̀sùjò kan bó ti wulẹ̀ ọmọ wa ma baynana wa bayna sal'i min baytin wala darin kò sì kan láàrin wa àti sẹ́là sẹ́lì yẹn ó ní àpáta méjì ńláńlá tó wà agbègbè Madina àpáta yẹn ni wọ́n ń pè ní sẹ́là so kò sí nǹkan kan láàrin wa àti àpáta yẹn débi pé a ní àpáta òun ló tá a fi rí wàlà qala fatala'at min wara'ihi sahabatun mithlu tursin nígbàtí anabi sàlám gbọ́wọ́ sókè tó ń pọ̀ wípé allahumma gifna allahumma gifna bẹ́ẹ̀ ni ẹ̀sùjò kékeré kan ó ní abinda sahabun ẹ̀sùjò kan lọ́wọ́ yọ miflu tursin ó dàbí kíní táwọn jagunjagun máa mú lọ láti fi protect àdá àbí idà ó ní shield kíní tó máa fi ń ṣe protection yẹn so bó ṣe wà round yẹn bẹ́ẹ̀ ni ẹ̀sùjò náà wá. falamma tawassatat as-sama nígbà tó dé àárín sama intasharot ló bá sì fọ́nká thumma amtarot lójó bá bẹ̀rẹ̀ sí rọ̀ qala Anas ibn Malik ó ní fala afiọ mo fi Ọlọ́run ọba búra ma ra'ayna shamsa sabtan àrùn fún ọ̀sẹ̀ kan sept wọ́n ń pè lọ́sẹ̀ èyí ni pé sept ò ní ọjọ́ accept èyí pé láti jọ jimá òun ti bẹ̀rẹ̀ sí kàtó dídi jimá mi àárí oòrùn ọ̀sẹ̀ kan kò sóòrùn. So قال ثم دخل رجل من ذلك الباب في جمعة مقبلة nígbà tó dọjọ́ jimá kejì lárakùnrin kan bá tún wọ mọ́sálásí lágbọ́n bíi tí arákùnrin alákọ̀ọ́kọ́ yẹn ti wọ̀ ibẹ̀ náà lòun náà gbà wọlé lọ́wọ́ ni wa rasulullahi sallallahu alayhi wa sallam qa'imun yaktub anabi sallallahu alayhi wa sallam wà ń dùn ó ń ṣe khutba fastaqbalahu qa'iman ló bá dìde ó kọjú sí anabi sallallahu alayhi wa sallam faqala ya rasulallah ló wá ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam halakatil amwal àwọn dúkìá ti bàjẹ́ wọ́n ti halaka wanqata'ati subul ọ̀nà sì ti di fad'u Allah lana afad'u Allah báwa bẹ́ẹ̀ lọ́n dáwùjọ ìdúró. قال فرفع رسول الله صلى الله عليه وسلم يديه wọn ni anabi sallallahu alayhi wa sallam ló bá gbọ́wọ́ ẹ̀ sókè ló bá sọ pé allahumma hawalayna wala alayna allahumma alal akami wadh-dharab wa butuni al-awdiya wa namabiti ash-shajar ni anabi sallallahu bá ń sọ pé ìwọ Ọlọ́run ọbọ hawalayna wala alayna kí òjò náà kó máa rọ̀ ní ìyíká wa kó máa rọ̀ lórí wa wọ́n Ọlọ́run pa òjò yìí láṣẹ kó máa rọ̀ ní ìyíká wa kó máa rọ̀ ní orí wa. Allahumma alal akam wọ́n Ọlọ́run ọba ò jẹ́ kí òjò yẹn kó máa rọ̀ lórí àwọn òkè òkè ńláńlá kójú ó rọ̀ lórí ẹ̀ wọ́dọ̀rọ̀b àti àwọn àpáta ńláńlá kójú ọmọ rọ̀ lórí ẹ̀ wọ́bùtúnil àwòdìyà àti inú igbó Audia ni wọ́n ń pè ní valley so gbogbo inú igbó yẹn kí òjò ọmọ ọrọ nú ẹ wọn máa náà bi ti ṣajar àti ibi tí àwọn igi tí wọ́n ti ń yọ kójú ọmọ ọrọ ń bẹ. قال أنس بن ló bá sọ pé فأقلعت bẹ́ẹ̀ lòjò náà bá sì dá وخرجنا نمشي في الشمس ńgbà tá a fi jáde tá a kírun jimá tá a fi jáde oòrùn ti gbàlú oòrùn tí ò sí fún ọ̀sẹ̀ kan qala sharik nínú àwọn ruwat tó ń pè ní sharik ó ní fasalatu anas ibn malik mo wá bi anas ọmọ malik àwùwà rajulul awwal ṣé arákùnrin tó wọlé lẹ́ẹ̀kejì yún so náà tún ní arákùnrin ẹ̀ I mean ó ní arákùnrin àkọ́kọ́ ó ní la adìrì mi ò mọ o bóyá òun náà ni bóyá òun kọ́ naam gẹ́gẹ́ bí àdìsí ọ̀hún ṣe rí nìyẹn àwọn masáìl tó wà nínú àdìsí alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni pé ọ̀rọ̀ anas ibn malik tó ní anna rajulan dakhala almasjida lawma aljum'a ipe arákùnrin kan wọ mọ́sálásí lóòjọ́ jimá nínú riwaya mi nínú bukhari àti muslim ó ní asọ́bàtì nẹ́ẹ̀sà sanatun àìsójò tí wọ́n ń pè ní um, na ọ̀dá ó ṣẹlẹ̀ ala ahdi nabi sallallahu alayhi wa sallam lásìkò anabi sallallahu alayhi wa sallam wa bayna nabi sallallahu alayhi wa sallam yakhtubu fi yawm al-jum'a nígbà tí anabi sallallahu alayhi wa sallam ṣe khutba lọ́jọ́ jimá qama a'rabiyyun ó ní arákùnrin kan ará oko arab ló bá dìde dúró faqala ya rasulallah ló bá ń sọ pé ìwọ òjíṣẹ́ ọlọ́run halakal maalu dúkìá ti bàjẹ́ wàjá àlìyálù gbogbo àwọn ìyáàlì gbogbo wọn lè bí ń pa fad'u Allah lana báwa bẹ́lọ́n kó fún wa lómi. so níbí ó fi hàn pé arákùnrin yẹn ànábì síwájú ẹ̀ wọ mọ́sálásí ó wọ mọ́sálásí ànábì ń ṣe khutba lọ́ọ̀ni so bó ti wọ mọ́sálásí kò lọ síbòmí ju iwájú ànábì sallallahu alayhi wa sallam ló wá lọ dúró síbẹ̀ ló bá ń ṣe ẹ̀bẹ̀ tí ó bẹ ànábì sallallahu alayhi wa sallam kó bá wọn bẹ ọlọ́run kó rọ̀jò fún wọn ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ tó ní min babin kana nahwa daril qada lágbọn lẹ̀kùn tó wà ní agbọn ilé alqada darul qada wọ́n ní wọ́n sọ ní darul qada torí pé wọ́n ta àti san gbèsè sayidina umar ni umar ibn al-khattab lásìkò tó wà ní khalifa ó jẹ gbèsè kò rówó san lẹ́yìn tó sì jẹ́ pé treasure mùsùlùmí ọwọ́ ẹ̀ ló wà kò rówó san lẹ́yìn ìgbà tí Sayyidina Umar wa kú tán ó ní ọmọ ẹ̀ Abdullahi ibn Umar lọ́wọ́ àtàlẹ́ náà torí àti san gbèsè. bákan náà gbèsè yìí wọ́n ní òun gan fúnra ẹ̀ ló kọ́ lórí ara ipe òun ọmọ fi nǹkan kan lélẹ̀ nínú owó òun kọ̀ san lọ́wọ́ sọ ní gbèsè lórí ara ẹ̀ lọ́wọ́ ṣe wọ̀síyà pé tóun bá yẹ lè kú tán kí ọmọ òun Abdullahi ibn Umar kó ta àwọn nǹkan ní òun kó fi bóun san gbèsè náà ó wá ta ilé náà fún Muawiya ibn Abi Sufyan bẹ́ẹ̀ náà ni wọ́n ta àwọn oko míì tó tún ní torí àti san gbèsè yẹn ìdí nu tán fi ń pe ilé náà ní darul qada èyí ni pé ilé tá a fi san gbèsè náà èyí ni pé darul qada ìdẹ́yìní Umar ilé tá a fi san gbèsè Sayyidina Umar bẹ́ẹ̀ níbi a ní ilé gangan wọ́n ta ní àsìkò Sayyidina Umar ni nígbà tó kú tán ẹni ó sì gba àdìsí wa ń sọ̀rọ̀ nípa àsìkò ànábì sallallahu alayhi wa sallam ṣé ìṣkáàlì ò dé báyìí torí pé ilé yẹn kó tó di àsìkò ní àsìkò ànábì wọn ò tí ì sọ ní darul qada kí ni ìdáhùn níbí ìdáhùn níbí ni pé Sayyidina ah, Anas ibn Malik ó ń sọ àdìsí fáwọn ọmọ akéwù rẹ̀ ni. Uh, ó sì ń sọ ní àsìkò tí wọ́n mọ̀ so èyí ni yóò fi sọ pé yóò fi lẹ̀kùn yẹn yóò fi júwe lásìkò tí wọ́n mọ̀ ni kì í ṣe àti ìgbà tí wọ́n mọ̀ lápèjúwe bóyá nurudin sìn síwájú kún tó kọ síwájú kún tó kọ bóyá àdúgbò yìí olóko tó ń pè síwájú kún tó kọ nurudin so tábà wá ṣàlàyé àwọn tí wọ́n mọ̀gbà tí wọ́n ń kọ́ Nurudeen lọ́wọ́ ó ní orúkọ tó ń pe àdúgbò náà ń gbà náà lápèjúwe bá pàǹtẹ́ kàǹbíyà ò tí ì dé lásìkò yẹn ṣùgbọ́n ní ìsìn ẹni tí wọ́n bá máa ṣàlàyé Nurudeen tí wọ́n fẹ́ júwe yóò fi pàǹtẹ́ kà júwe so lásìkò tí sẹ́yìdà Anas ibn Malik tó ń sọ̀rọ̀ fún àwọn àwọn tàlámì rẹ̀ ilé náà ó ti di Darul Qada so kì í ṣe pé ó relate ẹ̀ àsìkò anabi sallallahu alayhi wa sallam so eléyìí ní ìsìn kò sí ishkal kankan now níbí ó fi hàn pé kò sí aburú tí imam bá ń ṣe khutba lọ́wọ́ kẹ́nìkan ó dìde kó sọ̀rọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé kì í ṣe ọ̀rọ̀ tí ó burú ọ̀rọ̀ tí ó ṣe àǹfààní fún gbogbo èèyàn ní pátá èyí ni pé àǹfààní gbogbogbò ó sì lè ṣe ìbéèrè lórí àwọn nǹkan míì tí ó rú lójú kódà bó jẹ́ pé kìí ṣe ti ìmáàmù ń lórí ẹ̀ ní kò sábúrú nù ẹ̀ so Imam Qurtubi nínú tírà rẹ̀ tó ń pè ní mufim ó ní wa dhahiru hadha al-hadith يدل على جواز الكلام داخل مع آه كلام الداخل مع الخطيب في حال الخطبة oni hadisi ó fi hàn pé kò sí aburú fẹ́ni bá wà nù mọ́sálásí kó dìde kó sọ̀rọ̀ pẹ̀lú imam nígbà tó ń ṣe khutba lọ́wọ́ kò sábúrú nù ẹ̀ naam ọ̀rọ̀ rẹ̀ tó ní ya Rasulallah halakatil amwal wa anabi sallallahu alayhi wa sallam dúkìá ó ti bàjẹ́ almal kìí sowó ni mal dúkìá ni mal gbogbo nǹkan tí bá ti dowó ni almalu so níbí ó pè ní mal owó gan fún rẹ̀ owó ni ilé owó ni ilẹ̀ owó ni àwọn nǹkan ọ̀sìn owó ni wọ́n oko náà gbogbo wọn owó ni bẹ́ẹ̀ kí ni tó ń rí fàásì níbí tó ní halakatil amwal eléyìí ibi tí urf tó ti ń wáyé ni ẹni pé n ta ma àwọn èèyàn mà so níbi gbogbo ẹni ọgbọ́rọ̀ rẹ̀ ó ti máa ń tó mìn ṣùgbọ́n wàá tá a máa kí ni dúkìá wọn gbà náà Awo ò ní máa fi tí wọ́n bá ṣàlàyé wa so lásìkò wọn tí arab tó sọ tó bá sọ pé mẹ́ẹ̀lì ní tó ń gbà lérò ni pé àwọn ràkúnmí olówó ń gbà náà ó ní majority owó wọn ń gbà náà so tán bá ti wí wọ́n ti mọ̀ bẹ́t kí wá ní àìrọ̀ òjò tó fẹ́ ṣe fún ràkúnmí. tí òjò ọba rọ̀ Kini ni tí ràkúnmí fẹ́ jẹ kí ni tí mu débi pé yóò lè rìnrìn àjò tán fi ń rìn àbí wọ́n lè wọ́n lè eh, milk lára rẹ̀ àbáwọn àǹfààní míì tó ń fi ràkúnmí ṣe wọn kò lè ṣeé ṣe so ibi tí wọ́n ti ń rí owó tún ìjẹun náà nìyẹn ìdí inú tó fi jẹ́ pé àìrọ̀ òjò ó mú kí gbogbo owó kó parun. Ko, ko ìdínú tí ibnu hajar al-asqalani ó ní li'annaha allati yu'athiru fiha inqita'ul matar torí pé ó ní àìrọ̀ òjò ló máa ń palára bí kìláàfì amwali samita yàtọ̀ sí àwọn owó tí wọn kì í sọ̀rọ̀ àwọn owó tí wọn máa ń dákẹ́ gẹ́gẹ́ bí ilé àìrọ̀ òjò kí ni tó fẹ́ dákúnlé kò sí nǹkan ilẹ̀ téèyàn ní bójú ọ̀bá rọ̀ kí ni tó fẹ́ mu kò sí nǹkan ṣùgbọ́n irú àwọn al-amwal ghayru summit àwọn ẹni òjò máa ń pa lára ṣùgbọ́n tonti bẹ́ẹ̀ náà fà ní bó tilẹ̀ jẹ́ pé tí òjò ọ̀bá rọ̀ àti amwal as-summit àti amwal ghayru summit gbogbo wọn náà ni wọ́n parun lápẹ̀júwe ẹni ó ní dọ́là sílé tó ní náírà sílé tó ní pound sílé tó jó ọrọ̀ tí ò sómi ṣé yóò kó dọ́là yẹn sílé bó ti wulẹ̀ orí yóò kó yóò máa fi wo mi torí pé ó ní ìdí omi gbogbo oye tá má sì pé náà ni ńgbà tí o sì sómi tọ́ ẹ pé owó náà ní ná lórí omi yẹn ṣé owó òun ò ní tán yóò kúkú tán so èyí náà ló fi mọ ẹni tí o sì ní dọ́là sí ń lé tó nílé ṣé kò ní talé láti fi jẹun kọ́mọ́ kú yóò kúkú talé torí pé ilé àìnílé ò lè jẹ́ kéèyàn ò kú ṣùgbọ́n àìró ń jẹ ó lè pààyàn àìró mímu ó lè pààyàn ó di dandan kó fi ilé rẹ̀ kó jẹun kó lè sẹ̀mí so tójú ọ̀bá rọ̀ gbogbo dúkìá pátá náà ni máa ń parun a ó rí pé kì í ṣe oore kékeré ni ọlọ́run ṣe fún wa pẹ̀lú òjò tá à ń rí naam ó ní wọ̀nkọ́tà àti subul àwọn ọ̀nà dí ọ̀nà dí torí pé àwọn Arab nígbà náà àwọn ràkúnmí yẹn òun ni wọ́n fi ń rìnrìn àjò òun náà ni ó fà kún ọ lọ sí gbogbo ibi tí wọ́n bá ti ṣòwò ràkúnmí yẹn náà ni wọ́n lòdì gbogbo nǹkan òwò wọn lé lórí so èyí ni ó jẹ́ kí àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ kí wọ́n máa rìn lójú ọ̀nà àwọn tó sì jẹ́ pé àǹfààní àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ yẹn làwọn náà ń jẹ yálà nígbà tí wọ́n bá ń kọjá lọ lu wọn wọ́n lu wọn ra nǹkan so gbogbo wọn náà ni àìrọ̀ ojú yóò pa lára so àwọn tí ń rìnrìn àjò náà ò lè rìnrìn àjò mọ́ wọn ò ní lè rìnrìn àjò mọ́ torí kò sójò kò sí ti ràkúnmí ọ̀jẹ̀ níbo ni wọ́n fẹ́ lọ wọn kálukú ọmọ fáwọn pẹ̀lú pẹ̀lú ara ẹnu so ìdí inú tó fi sọ pé nkọ́ta àti ṣubú ọ̀nà dí torí pé gbogbo àwọn ràkúnmí gbogbo ẹ̀ ni wọ́n ti àlákà so ọ̀rọ̀ rẹ̀ tó ní fad'ullaha yughithuna báwa bẹ́lọ́n kọ́ràn wa lọ́wọ́ eléyìí ó fi hàn pé ohun tí àwọn sàhábà tí wọ́n wà lórí ẹ̀nu lásìkò ànábì sallallahu alayhi wa sallam títí di ẹ̀yìn ànábì sallallahu alayhi wa sallam wọn kì í wá ràn lọ́wọ́ ẹnìkankan àfi ọlọ́run kì í ṣe ìrànwọ́rọ́ ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n wá ìrànlọ́wọ́ ọlọ́run ipe wọ́n bá wa bẹ lọ́run kọ́ràn wa lọ́wọ́ annahum la yastaghithuna bil ashkhas wọn kì wá ìrànlọ́wọ́ pẹ̀lú èèyàn ìbá yẹ pé wọ́n máa ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú èèyàn náà ànábì wọn ò bá wára wọn lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ànábì ó ní wọ́n bẹ ànábì kọ́ bá wọn bẹ lọ́hùn kọ́ lọ́hùn ràn wọ́n lọ́wọ́. bákan náà bíbẹ ànábì tí kọ́ bá wọn bẹ lọ́hùn wọ́n bẹ ànábì kọ́ bá pẹ̀lú àdúrà ànábì ni wọ́n sọ pé àwọn ń wá òjò látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àdúrà ànábì ni wọ́n fẹ́ kí ànábì ọba wọn bẹ lọ́hùn kọ́rọ̀ jù fún wọn. so eléyìí ó fi ọgbọ́n tí ń bẹ nínú ohun tí Sayyidina Umar tó ṣe ní àsìkò rẹ̀ tó ń lọ bá Abbas tí ò lọ bẹ́lòmíì ju Abbas lọ kí ni ọgbọ́n tó wà ń bí inú Madina wọn wà kábàárí ànábì sallallahu alayhi wa sallam ó nu tó súnmọ́ wọn ìbáyẹ pé ó tọ́ ká pẹ́ ń tó ti kú ni àbí ká bẹ́ ń tó ti kú ọ̀dọ̀ anabi sàlá sàlá ni wọ́n bá lọ kábàárì rẹ̀ ni wọ́n bá lọ ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ ni ó wà láàyè so èyí fi hàn pé kò tọ́ láti lọ kábàárì ẹnìkan láti máa lọ tọrọ àdúrà so ọlọ́run nìkan là á ké pè bó ti wulẹ̀ orí bákan náà ọkùnrin tó wọ mọ́ṣáláṣí yìí ona àdúà anabi sallallahu alayhi wa sallam ló tọrọ kìí ṣe kò sọ̀rọ̀ ìrọ̀jò lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam a sì rí nínú tàn wípé àwọn sahaba àbáwọn tabi'in wọn máa ń bẹ èèyàn fún bùkátà tí ò ní agbára rẹ̀ àbí bùkátà lọ́dọ̀ ẹni tó ti kú tó gbogbo yẹn àwọn ìwà àbàjẹ́ ni tí ò dáa ohun tí èèyàn ò lágbára a kì í gbogbo tó bá yẹ pé ọlọ́run nìkan ló ní agbára rẹ̀ ọlọ́run náà lábẹ́ kìí ṣèyàn bákan náà ẹni ó bá sì ti kú a kìí bẹ ní kú ẹni ó kú títí ẹ ti nìyẹn òun gan ló ní ìdí àdúrà wa kìí ṣàwàlà ní ìdí ẹ̀ mọ́ tó láti lọ máa sunkún ní kábàárì ẹnìkan ṣírùkù gbáà ni ibi náà ó tún fi hàn pé kò sí aburú ká tọrọ àdúrà lọ́dọ̀ ẹni rẹ̀ tó wà láyé tí ètí ìkú gẹ́gẹ́ bó ti bó ti ṣẹlẹ̀ lásìkò ní àsìkò anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wà ní ojú ogun sayyidina abubakar ọlọ́ọ̀bá anabi sallallahu alayhi wa sallam oni ya rasulallah inna allah qad awwadaka fi du'a khayran fad'u lana èsè tó fi wálẹ̀ tí tá a romi mu tá a rí omi ṣe nǹkan kan tá a sì wà lójú ogun báwa bẹ́lọ́n kọ́lọ̀ kókó rọ̀jò fún wa ni anabi sàn sàlám bá sọ fún sayidina abubakar awa tuhibbu dhalik ṣé o fẹ́ bẹ́ẹ̀ ó ní naam lànàbi sàn sàlám bá gbé ọwọ́ rẹ̀ sókè falam yarji'uhuma hatta qalat as-samaa wa adallat thumma sabakat ipe anabi sàn sàlám ò tí ì gbọ́wọ́ rẹ̀ sílẹ̀ tí gbogbo òkè fi dúdú tójó sì bẹ̀rẹ̀ sí rọ̀ famala'u ma ma'ahum wọ́n pọn mi wọ́n rọ gbogbo àwọn kèǹgbè tó wà lọ́wọ́ wọn tí wọ́n fi ń gbomi dání gbogbo ẹ̀ ni wọ́n fomi sí. ó ní thumma dhahabna nanzuru falam najidha jazatil askar laba jáde láti lọ wo òjò tọrọ a wá rí i pé òjò yún ọ kọjá bi tí àwọn ọmọ ogun anabi sallallahu alayhi wa sallam ti wọn wà ọwọ́ bẹ̀ lásán náà lòjò rọ̀ sí bẹ́ẹ̀ náà ni arákùnrin tí tó tó tó tó ní ká anabi sallallahu alayhi wa sallam bá wọn bẹ lọ́n kọ́rọ̀ jò yìí wọ́n ní òjò yẹn bí ìgbà tó fi Madina tó fi sáàrin ni nígbà tójò náà dá àwọn wá wò pé ọwọ́ Madina péré ó ní òjò ń ti dá ṣùgbọ́n tó ẹ bá ti kọjá nínú Madina bá òjò ń rọ̀ náà ni òjò ń rọ̀ dá títí oṣù kan ṣùgbọ́n ọwọ́ agbègbè Madina péré ó wá fi Madina lẹ̀ gẹ́gẹ́ bí ring ó ní àwọn ọmọ wo òjò tí ń rọ̀ ní agbègbè báyìí tí ó sì dénú Madina so bẹ́ẹ̀ náà ni àsìkò tí sayidina abubakar tó ní kí anabi sàlá sàlám bá wọn bẹ lọ́hùn wọ́n rí i pé nígbà tó tó ń rọ̀ tán kò kọjá ẹnu bí tí àwọn ọmọ ogun anabi sàlá sàlám tí wọ́n wà. bákan náà hadithi safwan ibn abdullah ibn safwan ó ní qadimtu sham fa ataitu abadarda ó ní wá sí sham mo wá lọ sí ilé abudarda falam ajidhu mi ò bá lé mo ti sọ àdìsí àti ka àdìsí ń bí láìpẹ́ yìí fawajatu umu darda mo bá bá umu darda nílé faqalat ló bá sọ fún mi pé aturidul hajj am sọ fẹ́ lọ sí maka lónìí ní ọdún yìí ni fakultu naam ló bá eh, bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ sí maka qalat fadu allah lana bi báwa gbàdúrà alkhair ẹni pé báwa bẹ́ẹ̀ bá wa bẹ lọ́n fún oore fa inna nabiya sallallahu alayhi wa sallam kana yakul torí pé anabi sallallahu alayhi wa sallam a máa sọ pé da'watul mar al-muslim li akhihi bi dhahri mustajaba àdúà mùsùlùmí lẹ́yìn ọmọ ìyá rẹ̀ tí ń gbà fún ọmọ ẹ̀yẹ́ ìtọ́ ọmọ ẹ̀yẹ́ ò sì mọ̀ pé wọ́n ń gbàdúrà fún òun àdúrà náà ọlọ́run gbà ọlọ́run ń gbà á ẹni pé kí mùsùlùmí kan kọ́ máa gbàdúrà fún ọmọ àyà rẹ̀ mùsùlùmí tẹ́ni tí wọ́n sì ń gbàdúrà fún un gan-an tí ẹ mọ̀ pé wọ́n gbàdúrà fún un àdúrà náà máa gbà ọwọ́ ni ìdàrọ́ sí i mẹ́lẹ̀kùn ẹni ń gbàdúrà yẹn àwọn màláìkà kan ó dùn ní ní ìpàkọ́ rẹ̀ muwakkalun kullama da'a li akhihi wọ́n ní gbogbo ìgbà bá ti gbàdúrà fún ọmọ ìyá rẹ̀ yẹn wọ́n á sọ pé walaka mithlu gbogbo tọ́ọ̀bẹ lọ́n fún ọmọ ìyá rẹ̀ náà wọ́n náà ní irú rẹ̀ so bí gbàtọ́ ẹgbẹ́ àwọn màláíkà yìí náà gbàdúrà fún tọ̀ ni a sì mọ̀ pé àdúrà tiwọn náà ọlọ́run ọ̀bọ̀ gbà so eléyìí fi hàn pé ó dáa kí ẹlòmíì kọ́ gbàdúrà fẹ́lòmíì kò sábúrú nù ẹ̀ ká bẹ ọmọ ìyá wa pé dákun mò ń tọrọ àdúrà ọlọ́run kí kọ́ ọlọ́run ṣe báyìí fún mi so ẹni tí wọ́n sì bẹ̀yẹn náà kó nù gbìyànjú láti ṣe àdúrà fún ọmọ ẹ̀yẹ kò sábúrú bákan náà ó fi hàn pé ó tọ́ ṣẹ̀ríà ká bẹ ká bẹ istisqa ká ṣe ká ṣe istisqa nígbà tí imam bá ń ṣe khutba kì í ṣe pé gbogbo ìgbà náà la máa jáde lọ sí ẹ̀yìn ìlú láti lọ kírun tá a ṣe khutba tá a yí aṣọ sódì táwọn máa gbàdúrà kì ṣe gbogbo ìgbà náà ni gbogbo bí ọba ti báyàn a lè bẹ́ lọ́n kọ́ lọ́n fún wa ní òjò ọ rí i pé anabi sallallahu alayhi wa ó kọjú sáwọn èèyàn ni so nígbà tá arákùnrin sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó fi khutba ti ń ṣe é lẹ̀ kọ́ kọjú sí alqibla ó sì kọjú sí àwọn èèyàn náà ni ohun tó kàn ṣe ni pé ọgbọ́wọ́ kè pé wọ́n ọlọ́run bá ràn wá lọ́rọ̀ jù fún wa so ìdínú ti ibnu hajar oni alkhuruji ila almusalli laysa bishart fil istisqa ìjáde lọ sí ẹ̀yìn ẹ̀yìn odi ìlú láti lọ kírun ó ní kì í ṣe májẹ̀mú ni fún gbíbẹ ọlọ́run òjò ìgbé tá a bá ń bẹ lọ́run fójú odi dandan ká jáde lọ sí ẹ̀yìn ìlú lẹ́ànà almalhuth fil khuruji almubalaga fil ijtima torí pé ìdí tá a fi jáde oníkérò lè pọ̀ kérò lè pọ̀ وذلك حاصل في المسجد الأعظم بناء على المعهود ó ní ìkó èrò jọ kún wọn pọ̀ ó lè ṣeé ṣe nínú ìlú gan fún rẹ̀ níbi tí wọ́n bá ti ní mọ́ṣáláṣí tó tóbi tí ń gba àwọn èrò kò sábúrú nù wọ́n lè kí nù ẹ̀. ó ní في ذلك الزمان من عدم تعدد الجامع ní àsìkò yẹn torí pé jímọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n lónìí jímọ̀ tí wọ́n ń kí nílùú ìlónìí àwọn míì ni wọ́n ló tó tààtì àbí bẹ́ẹ̀ wọ́n sì bù ú pọ̀ ni torí pé ibi tí wọ́n ti ń kíjìmọ̀ lónìí ọ̀pọ̀ jù so Ibn Hajar ó ní síwájú káwọn èèyàn tó máa kíjìmọ̀ kọ́pọ̀ ń lò so àwọn aráàlú kan wọ́n lè kírun jímọ̀ nílùú yàtọ̀ sí àmì irú istisqa láìsí pé wọ́n jáde lọ sí odi ìlú torí pé ìjáde lọ sódi ìlú torí kí àwọn èrò lè pọ̀ ni. So, káyé o sì fi gbà wá so tá a bá rí ibi tí ayé o ti gbà wá nínú ìlú náà lè kí bákan náà àdìsí fi ó tọ́ kí a gbọ́wọ́ sókè lásìkò tí a ń ṣe khutba tí a bá fẹ́ tọrọ òjò ṣùgbọ́n tí kì í bá ṣe pé òjò là bá ń tọrọ àwọn afá ògbà ká máa gbọ́wọ́ sókè dáa bá ń gbàdúrà ní khutba jimá torí pé imam muslim ó mú àdìsí kan ní báàbù rọ́fọ̀lì yẹ̀dẹ́ni bí du'a fil istisqa on an anas qala ra'aytu rasulallah sallallahu alayhi wa sallam yarfa'u yadayhi fi du'a hatta yura bayada ibtihi mo rí pé anabi sallallahu alayhi wa sallam ó gbọ́wọ́ sókè nígbà tí ń gbàdúrà àdúrà istisqa títí débi pé àfi rí abíyá bákan náà àdìsí mi wà nù Bukhari tó ní kánà nàbí sallallahu alayhi wa sallam la yarfa'u yadayhi fi shay'in min ad-du'a illa fil istisqa anabisa asalan kì í gbọ́wọ́ ẹ̀ sókè láti ṣe àdúrà àyàfi nígbà tó bá ń ṣe istisqa wa innahu yarfa'u hatta yura bayada ibti ó máa ń gbọ́wọ́ ẹ̀ sókè tó bá ń gbàdúrà istisqa débi pé a ó fi rí abíyá rẹ̀ ṣùgbọ́n àdìsí ẹlẹ́ẹ̀kejì tá a kà yìí ó dàbí kó fi hàn pé anabi kì í gbọ́wọ́ sókè tí máa ń gbàdúrà àyàfi istisqa kọ́wọ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe bí wọ́n ṣe gbàlérò nìyẹn torí pé ah, imaamu nawawi nínú tírà rẹ̀ ó ní hadha alhadith yuhimu zahiruhu annahu lam yarfa illa fil istisqa ẹni ó kàdí sí i yóò fẹ́ gbọ́ ó fẹ́ dàbí pé ànábì kì í gbọ́wọ́ sókè àyàfi tí ń bá ń ṣe àdúrà istisqala kan walaysa al-amru kadhalik bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ bal qad thabata raf'u yaday fi du'a fi mawatin ghayra istisqa ó dájú ànábì gbọ́wọ́ sókè láti gbàdúrà ní ọ̀nà tó pọ̀ láti kì í ṣe istisqa ó ní wa hiya akthar min an tuhsar bẹ́ẹ̀ ni ó pọ̀ débi pé a lè kà wọ́n tán wa qad jama'tu minha nahwan min thalathina hadithan min sahihain ó ní mo ti ṣe tírà tí mo kó àwọn àwọn àdìsí náà jọ wọ́n fẹ́ tó ọgbọ̀n àdìsí tí mo yọ nínú sahih Bukhari àti Muslim níbi tí anabi sàlẹ̀ ti gbàdúrà tó gbé ọwọ́ sókè ó ní wa dhakartuha bẹ́ẹ̀ ni mo mo mo mo. mo mo mẹ́nu bà àwọn àdìsí náà fi sharil mu'adhab nígbà tí mo ṣe tírà al-mu'adhab ó ní ṣùgbọ́n àdìsí alẹ́ túmọ̀ rẹ̀ pé annahu lam yarfa raf'a al-baligh anabi sàzánà kò gbọ́wọ́ sókè ní ìgbọ́wọ́ sókè tó tó tó kó tó bí pé wọ́n á rí abíyá rẹ̀ àfìgbà tí n bá ń ṣe du'a ul àbíkọ́ yẹ pé ẹni ọba àdìsí òun orí kí anabi sàásẹ́lẹ̀m kó gbọ́wọ́ sókè gbàdúrà àyàfi ibi ìsìtìsíkọ́ ṣùgbọ́n ẹni orí ó jà ní lórí ẹni tí ò rí nígbà tí àwa tá a wà nínú mọ́ṣáláṣí nísìnyí tá a láàrin nǹkan tẹ́nìkan nù wa tó lóun ò rí ṣé ọ̀rọ̀ tiẹ̀ lágbà bí ọ̀rọ̀ gbogbo wa ọ̀rọ̀ gbogbo wa lágbà gbàtà aládìsí tó pọ̀ tí àwọn rí i pé anabi sàásálà ń gbọ́wọ́ sókè tí wọ́n gbàdúrà so ta ara wa rẹ́ nìkan tó lóun ò rí rírí títí ẹ̀ kìí ṣe hujja lórí àwa tá a rí i mean àìrí tiẹ̀ kìí ṣe hujja lórí àwa tá a rí i so eléyìí fi hàn pé anabi sàásálàm a máa gbọ́wọ́ sókè nígbà tí n bá ń gbàdúrà ṣùgbọ́n tí n bá ń gbàdúrà istisqa a máa gbọ́wọ́ sókè gan-an èyí dínú tí àwọn àfáà tí wọ́n fi ní ìgbọ́wọ́sókè ànábì sallallahu alayhi wa sallam láti gbàdúà ó pé lóríṣiríṣi ó pé lóríṣiríṣi. ó ní àkọ́kọ́ nú ẹ̀ ànábì sallallahu alayhi wa sallam a máa gbọ́wọ́ nígbà tí ó bá ń gbàdúrà nígbà tí wọ́n bá dúró níbi Safa àti Marwa nígbà bá dúró ní Safa àti Marwa láti gbàdúrà ẹni ó dé Safa yọ gbọ́wọ́kè gbàdúrà Ànábì sàlám àwọn gbọ́wọ́kè láti gbàdúrà nígbà tó bá ṣe sáàyí lọ Marwa náà yóò tún gbọ́wọ́kè láti gbàdúrà bákan náà nígbàtí anabi sàlám bá ṣe tọ́ba sọ oko jamra a máa dúó tí ó gbàdúrà tí ó gbọ́wọ́ sókè tí ó gbàdúrà lè tó pọ̀ bákan náà níbi wukufu làárọ̀fà tí anabi sàlám lẹ́yìn bá wọn bá kírun tán anabi a máa dúró tó pẹ́ tí ó gbọ́wọ́ sókè láti máa gbàdúrà so àwọn ọ̀nà àwọn ààyè tí anabi sàlám máa ti ń gbọ́wọ́ sókè gbàdúrà pọ̀ kìí ṣe ọwọ́ sọlátùl istisqa nìkan so àwọn afáàmì wọn ní gbogbo àwọn àyè yìí ó tọ́ ṣẹ̀ríà fún àwa náà kí a dúró ká gbọ́wọ́ sókè láti gbàdúrà ṣùgbọ́n ọwọ́ bíi tí wọn ò gbà ó ní lẹ́yìn irun sọlátùl maktuba torí pé ààrí gbọ́ pé anabisa asálà nígbà tó kírun tán irun ọ̀ràn ẹ̀yàn ọwọ́ agbọ́wọ́ sókè ń gbàdúrà tó a ó sì rí i pé irun ọ̀ràn yẹn yìí ojoojúmọ́ ní kí kúmọ ẹ̀ márùn lóòjọ́ so nígbà tí àwọn sàhábà tí wọ́n mú àdìsí wá tí wọ́n sì mú gbogbo àwọn àdìsí yìí wá tí wọ́n gbàgbé èé wá ṣe tí wọ́n gbàgbé ìtànàbí ń ṣe lójoojúmọ́ so a sì rádìsí kan bó ti wulẹ̀ ó kéré mọ́ ipe anabisa asalẹ lẹ́yìn ìgbà tó kírun ọ̀ràn yẹn tán ó wá gbọ́wọ́ sókè ń gbàdúrà èyí ò àwọn àfọwọgbà bákan náà nínú gbà tí imam bá ń ṣe khutba àwọn àdúrà kan wà tí imam táwọn imam máa ń ṣe tí wọ́n bá tí wọ́n bá ń ṣe khutba lọ yàtọ̀ sí istisqa so wọ́n níyẹn kò ní di pé kí àwọn ikun gbọ́wọ́ sókè láti máa gbàdúrà nígbà yẹn torí pé a rí nínú àwọn sàábì anabi sàlám tí wọ́n ti ẹ̀ kọ́ wọ́n kọ́ torí amaro ibnu ruwaya ó ní rọ́à bishra ibnu marwan. على المنبر رافعا يديه أري بشر أما مروان لوري منبري تبوي سوكي تنبدوا لو أني قبح الله هاتين اليدين kí ọlọ́run kí kọ́ba èébú ni èyí ni pé ọwọ́ tọkùnrin tó gbé arákùnrin tó gbé sókè ọwọ́ méjèèjì ọlọ́run ọba kọ́sẹ́ bi lé. laqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam ma yazidu ala an yaqula biyadihi hakadha mòórì tí anabi sàlám bá ń ṣe khutba kèé lékún àfi kí ọ bọ́wọ́ rẹ̀ sókè báyìí ẹni pé tí n bá ń gba àdúà yóò na ìka sókè báyìí so wa ashara bi isbi'i al-musabbaha ọ wá ṣe ìṣàrà pẹ̀lú ọwọ́ rẹ̀ fi ń ṣe so eléyìí fi hàn pé àwọn sàhábì anabi sàlám wọn kọ́ kéèyàn ó máa gbàdúrà nínú khutba kó gbọ́wọ́ ẹ̀ sókè tí kì í bá ṣe du'aul istisqa àfáwọn ní àsìkò ó ti fi àsìkò hàn wá so eléyìí túmọ̀ sí pé a ní parí sẹ́rù àdìsí lónìí náà kò mọ́ nìyẹn ṣùgbọ́n insha allah ta'ala ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tá wà lábẹ́ mi a wà àwọ̀ solatul khawf insha allah tó ṣe déédéé ọlọ́run bá kí ó fún wa ní ládẹ́ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wa wasalaamu alaykum wa rahmatullah. wa alaykum salaam wa rahmatullah. jamu ok ok ok naam ìbéèrè àkọ́kọ́ ṣé a lè tún imam a lè tún ṣe tí ó bá ṣe àṣìṣe àṣìṣe póríṣiríṣi àwọn àṣìṣe míì wà tí ò sí aburú kankan nù ẹ ẹnì tó fẹ́ tún imam ṣe lórí àṣìṣe tọjọ náhùn tí imam ṣe eléyìí kọjá ẹnu àlà torí pé eléyìí kì í ṣàṣìṣe tí a lè sọ pé ó túmọ̀ sí nǹkan kan tí kì í bá ṣe pé aya alukur'an ni aya alukur'an ọ̀hún gan fún rẹ̀ àfitọ́ ẹ pé ìtumọ̀ bàjẹ́ léètọ́ ẹ pé èèyàn lè dẹ́sẹ̀ ìtají sì lèyìn ó ṣe kìí ṣe tí ó ṣe tí ó intimidate imam bákan náà àdìsí mi àṣẹ mi wà téèyàn fẹ́ sọ nǹkan kan tí ó sọ nǹkan mi èèyàn fẹ́ sọ nǹkan kan yọ wàá sọ nǹkan mi ó máa ń ṣẹlẹ̀ náà ó ṣẹlẹ̀ láì má yé gbà tí bá a bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí táwọn tán sì jókòó ṣe ìtají irú yẹn kò sáburú nù ẹ̀ torí pé imam gangan fúnra ẹ̀ ó máa ń tọ́ fẹ́ sọ àwa náà sì ní yẹkin yìí pé àṣìṣe ló wáyé kódà ìmáàmù ọ̀gá tiẹ̀ mọ̀ pé òun ṣàṣìṣe àwọn tí wọ́n sì gbọ́ wọ́n gbọ́ pẹ̀lú bí ìmáàmù ṣe sọ ni kó sábúrú kí èèyàn ó ṣe ìtají ń bi èèyàn ṣùgbọ́n táwa máa ṣe àṣìṣe àwọn àmì táwa máa ṣe àtúnṣe àwọn àṣìṣe tó jẹ́ bíi nahawu àbí tefrim àbí kíríkà gbogbo èèyàn ìkọjá ẹnu àlà nítorí pé kò ní bùkátà rẹ̀ àyàfi tí ó bá ba ìtumọ̀ jẹ́ táwọn èèyàn lọlé tí wọ́n gbọ́ nǹkan yàtọ̀ sí ní tó yẹ kí wọ́n gbọ́ kò sábúrú nù yẹn ẹlẹ́ẹ̀kejì ni kò sábúrú nù kí ẹnìkan ó ṣàdúrà ká máa ṣe àmì kò sábúrú nù ẹ̀ àwọn afa ahlu sunna wa a wọn ni kò sábúrú kẹ́nìkan ó máa ṣe àdúrà káwọ́ sì máa ṣe àmín débi pé wọ́n ṣe àpèjúwe pẹ̀lú àdúà anabi musa alayhi salatu wa salam tó ní qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatam min lisani yafqahu qawli waj'al li wazira min ahli gbogbo àwọn àdúà yẹn pátá àtòmíì tó ṣe wọ́n ní òun àti ọmọ yẹn harun ni wọ́n jọ ń ṣe àdúrà náà torí pé anabi musa ló ń ṣe àdúrà ọmọ ẹ̀yà ẹ̀sìn ṣe àmín ìdí ìdínú tí ọlọ́run fi sọ pé qad ujibat da'watukuma agbàdo ẹ̀yin méjèèjì so eléyìí ń ṣàdúà eléyìí ń ṣiṣẹ́ àmín kò sí aburú náà torí pé àmín yẹn ìtumọ̀ rẹ̀ ni pé allahumma istij allahumma istajib wọ́n ọlọ́run gbà ìtumọ̀ àmín nìyẹn kò sábúrú nù ẹ̀. ṣe ìgbà tí imam bá ń ṣe khutba òun náà ni kò sábúrú nù ẹ̀ ntọ́kànlẹ̀ tọ́kànmá ni kò í ṣe ntí a lè máa gbóhùn sókè débi pé yọ̀ọ́ dàbí ntí gbogbo àkàmà ṣe àmì ntí wa ní ìrẹ̀lẹ̀ nítorí pé. Uh, a fẹ́ láti se ṣe ọ̀rọ̀ kankan yàtọ̀ sí khutba imam sotuma imam bá wa ń ṣàdúà kò sábúrú kí a máa ṣe àmì wa pẹ̀lú ohun rẹ̀lẹ̀ tí èsì gbogbo èèyàn ni ó máa gbọ́ wallahu alim naam àdúà ẹlẹ́kẹta ni ìgbọ́wọ́sókè ní. Ah, ah, rọ́mìó jamara bẹ́ẹ̀ ni orígun hajj ni. Uh, uh, èyí tá kọ́kọ́ ṣe lẹ́yìn ìgbà tí wọ́n bá darí wá láti Muzdalifa tí wọ́n wá sí Mina ní tent of uh, dhul so wọ́n sọ jamro al-Kubra eléyìí orígun hajj ni ọ̀ràn èèyàn ni kò ṣe ohun tí èèyàn lè fi ilẹ̀ pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ ni sísọ òkò ọjọ́ kejì àti ọjọ́ kẹta gbogbo ẹ̀ náà wà nínú ṣe hajj ni ṣùgbọ́n níjọ́ náà àwọn aṣẹ́ tó pa dandan òun náà ni kéèyàn ó fárun kéèyàn ó dúran kó sì sọ òkò jámrọ alákọ̀ọ́kọ́ yẹn ó ti ṣe tahlil asúgbọ̀rọ̀ ẹni pé ó lè bọ́ àmín àwọn nǹkan míì tí wọ́n ṣe ní èèwọ̀ ó ti ṣe lẹ́tọ̀ọ́ so yọ wà lọ láti lọ ṣe tawaful hajj àbí tawaful ifadọ̀ so lẹ́yìn ìgbà tó bá ṣe tàwáàfù yẹn tán lọ́sẹ̀sẹ̀ wá ṣe tahlil al-kubra léyìí tó yẹ pé tó bá ní tó bá wà pẹ̀lú ìyáàlì rẹ̀ gan ó lè súnmọ́ ìyáàlì rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti ṣe tàwáàfù al so sísọ jamra yun iṣẹ́ ńlá ni tá a gbọ́dọ̀ ṣe ashuru dhul naam naam afwan. well àkọ́kọ́ náà òun náà wà nínú àwọn tí wọ́n lè ṣe tí wọ́n lè tí wọ́n lè ṣe sádàkọ̀ rọ́pò ààwẹ̀ òun náà wà nínú ẹ̀ arúgbó tó ti gbó obìnrin tí ń fọmọ lọ́yàn lọ́wọ́ àbóbìnrin tó lóyún tí ń bẹ̀rù pé àìgbà àwẹ̀ òun ó lè pa ọmọ lára àwọn gbogbo wọn wà nù set àwọn tó yẹ pé wọ́n lè máa fún sádàkọ̀ yàtọ̀ sí ààwẹ̀. Uh, kò sábòrú ṣùgbọ́n ẹni tí ó wá rí gbà tó intention tiẹ̀ ní láti san àwẹ̀ padà kọ̀ wá rí gbà títí dí àwẹ̀ míì fi dé ẹ̀yìn ọ̀dà so n tó wá lè ṣe ń sìn tó lè tó lè tó lè mú fúfú yẹn ni pé kó kúkú wá san àwẹ̀ yẹn pẹ̀lú sàdákà torí pé tẹ́lẹ̀ náà ń jọ ẹ̀ kó ṣe náà nìyẹn wàlàhálà torí pé kò mọ̀ ó lérò pé torí pa àwọn míì gan top ten náà wọn gbà wípé èèyàn lè máa san èèyàn lè máa ṣe sádàkà rọ́pò ààwẹ̀ kódà èyí tí wọ́n mẹ́nu bà sàrà à ní àwọn tán ti gbó ẹlòmíì kan ọba arúgbó mi wọ́n ti gbó ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọ́n máa gbà ààwẹ̀ wọn ò ní gbà so bet ona náà ìdẹ̀kùn ni tọ́lọ́wọ́n bá ṣe fún ọkọ̀ sábúrú nù ẹ̀. ẹ̀hẹ́n bẹ́ẹ̀ ni ó sì lè ṣe lọ́jọ́ kan ẹni pé aláìní mẹ́wàá fáwẹ̀ mẹ́wàá aláìní ogún fáwẹ̀ ogún tí ó fún wọn lóúnjẹ tí ó tí ó jó wọn oúnjẹ one million oúnjẹ kan ètò bá ètò náà kò sábúrú ni kò ṣe kò fẹ́ràn sí lé lórí kò bu bẹ̀ sí ẹni òfun ní rọ̀ ṣebí yóò náà ṣe ni tí ọba ní tí ó fi ṣe nǹkan. yóò lọ ta ajẹ́ pé kọ́ tọ́ bá fún ní ṣíṣe o ti ìrànlọ́wọ́ kì í ṣe ìrànlọ́wọ́ kékeré so àwọn sàhábà nínú àwọn sàhábà àwọn tó máa ń ṣe wà tó ń fún ti tó ti rẹ́dì tí ò sí wàhálà kankan tí ju kọ́mọ jẹ́ ẹn tí ò ní tó gbé ni ó ti máa wọ́wọ́ tòmátì Ah, rara. èèyàn ò lè fún yàn lówó rí dọ́pò rẹ̀ pẹ́pẹ́ èèyàn ò lè fún yàn lówó rọ́pò rẹ̀ oúnjẹ yẹn la fẹ́ kẹ́ ẹ fún yàn Allahu alam naam afọ náà yẹn. sẹ́mi mo sọ̀rọ̀ ọ̀hún tọ́. Pẹ̀lú lẹ́tà ni lọ́dọ̀ àwọn kìlífà àjọ pélẹ́tà ló fún ọmọ lọ sọ́sì náà ló máa ń gbà ní ọ̀dọ̀ wọn á ní kí n bèrè pé. bẹ́ẹ̀ ni bó ti wá nu athanu ibn al-as tó jẹ́ ní misra lásìkò ìgbà síwájú islam àwọn ará misra bá ti ń ṣe nìyẹn tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ dáàmú wọn kì í ṣe mùsùlùmí lẹ́yìn ìgbà tí islam wọ ìlú tí ó di wọ́n wà lẹ́yìn abẹ́ àṣẹ Islam so wọ́n wá bá a láti sọ pé wọ́n ṣe àṣà tí wọ́n máa ń ṣe gbogbo wa náà la láṣà àṣà tiwọn nìyẹn ní táwọn believe nu wọ́n mú obìnrin tó bá da. òun wọ́n sọ nu odò tó ń fi ṣe sacrifice fún odò kódò tó kó sun bẹ́ẹ̀ wọ́n ń ṣe ń ṣe àbẹ́ẹ̀rí iṣẹ́ ọlọ́mọ wọ́n ń ṣe wọ́n sì ń romi but alhamdulillah amru ibn al-as òun ò ṣe ó sì ṣe nǹkan mi yàtọ̀ òun náà sì romi omi ọ̀hún ni ọ̀há tó wá gbẹ láti lásìkò náà màtí èdò ní so ó sọ fún ó kọ lẹ́tà sí Sayyidina Umar ee eh, Sayyidina Umar ló kọ lẹ́tà fún un ipe àwọn ará Misra ń dóun láàmú tí wọ́n máa ń ṣe ni Sayyidina Umar ló wá lẹ́tà kìí ṣe pé amru ibn as ló kọ lẹ́tà sayyidina umar ló kọ lẹ́tà ipe ìwọ bahru nil tọ́ pé àṣẹ ọlọ́run ló fi ń sunmi sunmi tí kìí bá tọ́ bá sì jẹ́ pé torí obìnrin tó ń sọ níhùn rẹ̀ ló fi lomi fi ń wá má jẹ́ wá pẹ̀pẹ̀ ọ wá fún lẹ́tà ẹ lọ fún amru ibn as kọ́sọ́ sódò wá sọ lẹ́tà sódò omi sì wà so alhamdulillah adúpẹ́ fọlọ́n so eléyìí fi hàn pé ọlọ́run ni ó ní agbára àti kí kó dùn ó sunmi àbí kó dùn ó gbẹ kì í ṣe ẹnìkankan àbí ẹbọ tó ń ṣe lórí ẹ̀ lẹ́yìn náà. pàtà pàtì question yẹn ni mi ò gbọ́ láti bẹ̀rẹ̀ dáadáa ẹni. No. fees. Okay. well àkọ́kọ́ náà kí a máa gbọ́wà sódì sọ pé yìí ò lè gbàdúrà lẹ́yìn ìrun ọ̀ràn èèyàn torí pé a kà kọjá wípé àsìkò tí àdúrà máa gbà àdúrà tá a bá gbà lẹ́yìn ìrun ọ̀ràn èèyàn ṣùgbọ́n ìgbà wo la gbàdúrà ohun tó wà thabit lọ́dọ̀ anabi sàlẹ̀ ni pé àwọn adhkar tí máa ń ṣe lẹ́yìn irun lẹ́yìn ìgbà tá a bá ṣe àwọn adhkar yẹn tán kò sí aburú ń bẹ ẹni ó bá ní bùkátà lẹ́yìn ìgbà tó bá ti ṣe àwọn adhkar yẹn tán kó gbọ́wọ́ sókè kó gbàdúrà fún bùkátà rẹ̀ kò sáburú nù ẹ̀ ṣùgbọ́n ohun tó máa kọ́kọ́ síwájú ni àwọn adhkar tá a bá anabi sàlẹ̀ lórí ẹ̀ tó máa ń ṣe náà káwá wá lórí pé imam òní ọ̀ wá sọ pé káwọn èèyàn ó ṣe báyìí kó ṣe báyìí eléyìí wọn ṣẹlẹ̀ àgbọ̀ pé anabi sàlá sàlám ṣe bẹ́ẹ̀ rí ohun tí anabi sàlá sàlám máa ń ṣe ni pé lẹ́yìn ìgbà tí ó bá kírun tán tó bá ṣe àwọn àkàr kan lórí ìjókòó ibi tó ti kírun náà yóò wá yíjú yóò dojú kọ àwọn ènìyàn torí pé ìdojúkọ yẹn òun náà súnà ni kò sábúrú nù ẹ torí pé anabi a máa ṣe bẹ́ẹ̀ kí ni hikma rẹ̀ anabi sàásàlà lásìkò yẹn ó ní olùkọ́ àgbà tí ń kọ́ àwọn èèyàn lẹ́sìn lẹ́yìn ìgbà tó bá dojú kọ wọ́n yẹn anabi sàásàlà ò kàn ní dojú kọ wọ́n kó dojú kọ lẹkọ máa ṣe adhkar rẹ̀ a máa wo gbogbo àwọn táwọn àdìmọ́síláṣí yóò wò wọ́n lọ lọ́tún lọ́sì gbogbo tí anabi sàásàlà bá rí tí ò tọ́ yóò sọ̀rọ̀ ń parẹ́ gbogbo ẹni tí ò bá rí nu mọ́ṣáláṣí láwọn tí ó mà á lágbájá ń kọ́ bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ sí táyà fi rí all this gbogbo ẹ̀ lànà bisala sallam a máa béèrè tó bá tún ní àwọn nǹkan míì tí ànà bisala sallam bá fẹ́ sọ fún wọn yóò ṣe wáàzù fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe àfikàr tán ìgbà míì sì ni kò sí ti ọjọ́ ànábì yóò yọjú sí wọn yóò sì máa ṣe àfikàr rẹ̀ torí pé wọ́n ní ànábì kì í ṣe wáàzì fún wọn ní gbogbo ìgbà kò fẹ́ kó wọn ní àwọn èèyàn lára kó wá jẹ́ pé wọ́n yọ rẹ̀ wọ́n so ṣùgbọ́n pé anabi sọ pé ẹ̀ka báyìí ẹ̀ka báyìí àgbọ̀rí so bẹ́ẹ̀ sì ni gbogbo orú àwọn ìjọsìn yẹn tawqifi ni pé àwọn ò dúró bíi sójà ni tán bá ní o ṣe ìgbà náà lọ ṣẹ̀ṣẹ̀ ṣe tán bá ní ọmọ ṣe ó dúró ni ntí wọn ọba ṣe ó gbọ́dọ̀ ṣe torí pé man amila amalan laysa alayhi amruna fawarad gbogbo ẹnikẹ́ni tó bá ṣe nǹkan bó ti wulẹ̀ ọ́ dáa tó lójú ẹ̀ tí kì í bá ṣe pé òfin ló wà lórí ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àbí anabi sàlá sàlám àní ìgbà lọ́wọ́ ẹ̀ so anabi sàlá sàlám ó ti kọ́ wa ìpè lẹ́yìn irun a ṣe kúlú Allah mẹ́ta a ṣe kúlú àwọn falak mẹ́ta a ṣe kúlú àwọn kúlú àwọn bin nas mẹ́ta a ní ìdílé ẹnìkan láti sọ fún wa tó bá wá jẹ́ pé imam tó ń ṣe yẹn torí pé àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀mọ́ wọn ọ̀mọ́ ló bẹ̀rẹ̀ ṣíṣe ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mọ̀ tán yóò fi wọ́n lẹ̀kún kálukú máa ṣe ohun tí bẹ̀tí sísọ tí wọ́n sọ fún wọn ó ń sọ fún wọn torí pé ó fẹ́ kọ́ wọn ni lẹ́yìn ìgbà wọn bá sì ti mọ̀ tán ó fi wọ́n lẹ̀kún kálukú máa ṣe títí torí pé lásìkò anabi sàlám òun kálukú a máa ṣe tiẹ̀ ni anabi ò síwájú àdúrà tí kì í bá ṣe pé bóyá irú àdúrà tí à ń sọ̀rọ̀ rẹ̀ léyìí náà ṣùgbọ́n kí ọ wá sọ pé ọ́fíìsì àwọn làwa kò sí ọ́fíìsì kankan fún irun irun ọ̀ràn yẹn ló jẹ́ fún olúkálùkù so tí ìmáàmù ọba wa kírun ẹlòmíì ò kírun kì í ṣe ọ́fíìsì ẹnìkankan bet lóòótọ́ ó ní nínú àwọn tí a máa ń gbé kalẹ̀ láti máa ṣiṣẹ́ yẹn so irú àwọn tá a fà lélẹ̀ láti máa ṣiṣẹ́ yẹn kì í ṣe ọ́fíìsì ni wọ́n wà ṣùgbọ́n wọ́n ẹ̀ǹtáìtù fún ìrànlọ́wọ́ wa torí pé àwa á lọ sóde láti lọ wá jíjẹ múmu wa ṣùgbọ́n àwọn bí bàtà ti dè wọ́n mọ́lẹ̀ ni wípé ẹ má lọ bì kankan tásìkò òun báyìí bá tó ẹ kírun fáwọn èèyàn tásìkò irun èyí bá tó ẹ kírun fáwọn èèyàn tásìkò eléyìí bá tó tó léyìí tó fi hàn pé táwọn bá ní nǹkan kan ṣe ní bísínẹ́sì tiwọn lásìkò yun ẹ ti ní wọ́n mọ̀ lọ́nu so ẹni láti take responsibility láti náà láti máa ràn wọ́n lọ́wọ́ eléyẹn ìrànlọ́wọ́ ni so ṣùgbọ́n lásìkò tí gbogbo àwọn kan tí wọ́n ti di ratib kò sábúrú nù ẹ̀ torí pé lásìkò àwọn sahaba àwọn náà wọ́n san ratib fáwọn èèyàn tí wọ́n fún wọn ní iṣẹ́ tó ṣe pé iṣẹ́ Islam ni wọ́n ń ṣe ṣùgbọ́n wọ́n ń sanwó fún wọn torí pé a dá wọn dúró láti má ṣiṣẹ́ kankan ni èyí ni wọ́n ṣe kò sábúrú nù ẹ̀ so bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ láti pè ní ọ́fíìsì bákan náà ọ́fíìsì uh, Islam kì í kó ẹnìkan ò ní agbára àti darí rẹ̀ ànábì àti ọlọ́run ní ń darí ẹ̀ so ẹni ọ wà lọ́fíìsì náà ó náà máa ṣiṣẹ́ pẹ̀lú uh, ìdájọ́ ọlọ́run àti ànábì rẹ̀ ni kò ní ṣiṣẹ́ contradict wọn wallahu alam. Hey. نعم والسلام عليكم ورحمة الله وبركاته